التأدب مع الله وذكرنا الأشياء التي تظهر أن العبد متأدب مع الله خالقه ورازقه وإن شاء الله في هذه العجالة أستمر في ذكر بعض الباقي من مظاهر التأدب مع الله ومن ضمنها أن يرضي العبد أن يرضى العبد بقدر الله وأقداره وقضائه بأن يؤمن بأن كل ما نابأ من شر فمن الله وبإذنه ومشيئته وإذا أصابه خير فليعلم أنه بمشيئة الله وقدره وأن لا يسند الخير والشر إلى أحد من مخلوقاته كما هو وحرد في القرآن الكريم قال تبارك وتعالى وما أصاب من مصيبة كلا تصيبنا إلا ما كتب الله لنا هو مولانا فعلى الله فليتوكل المتوكلون ويجب على المسلم أن يرضي أو أن يرضى بنكبات النازلة في الحياة الإنسانية من ديك العيش وقلة الأمتعة الدنياوية نرى هذا في حديث كعب بن عجرة رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فرأيته متغيرا فقلت بأبي أنت وأمي يا رسول الله ما لي أراك متغيرا ما لي أراك متغيرا قال ما دخل جوفي ما دخل جوفي ما يدخل جوف ما دخل جوفي ما يدخل جوف ذات كبد منذ ثلاث فذهبت فإذا يهودي وإذا يهودي يهودي يسقي إبلاء فأسقيت فأسقط له فأسقط له على بكل علي بكل دلو بتمرة فجمعت التمر فأتيت النبي صلى الله عليه وسلم فقال فقال صلى الله عليه وسلم من أين لك يا كعب فأخبرته فقال النبي صلى الله عليه وسلم أتحب يا كعب ما أتيتني بها يا كعب قلت بأبي أنت وأمي يا رسول الله نعم قال صلى الله عليه وسلم إن الفقر أصرأ إلى من يجني من السيل إلى ما إلى ما يعاديه وإليه سيصيب وإنه سيصيبك بلاء ويصيبك بلاء تصبر عليه فعد له تجفاف ندرك في هذه أو في هذا الحديث أن رسول الله صلى الله عليه وسلم نابته مصيبة الجوع ومع ذلك صبر ولم يطلب ما يجعله يعصي الله سبحانه وتعالى وهذا يسهر تأدب النبي صلى الله عليه وسلم بربه وخالقه هذا وقف ولم أبا أطرى إكيف وأسواج ونبع محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ kọlọ́wọ́n bá kó fi kẹ́yì kó fi kárí gbogbo wọn ọ̀rọ̀ tí kútùbà ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa báwo ni mùsùlùmí ṣe máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa bóyá ṣe máa ń jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ sí ọba tó dáa a lónìí so pẹ̀lú gọlọ́wọ́n ọba ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó máa ṣàfihàn tó ṣẹ́kù pé mùsùlùmí yìí á ẹni tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa ni nínú àwọn nǹkan tí ó máa ṣàfihàn rẹ̀ òun náà ni kí mùsùlùmí kọ́ jẹ́ ẹni tí yọ́ máa yọ́nú sí àwọn àkọọ́lẹ̀ ọlọ́run ọba tó náà ni ọlọ́run ọba ní kó lè ń rí bó ṣe fẹ́ sáyé iná ló ń ṣe ń tó fẹ́ jẹ ló ń jẹ ń tó fẹ́ ní òun ni mùsùlùmí ọgbọ̀dọ̀ jẹ́ ni tí yọ́ mọ̀ pé bọ́lọ́wọ́ ọba bó ṣe ní kọ́wá nì ọgbọ́dọ̀ máa rí pé àwọn kan náà jẹ́ kó máa rí bẹ́ẹ̀ àbí à wọ́n ti sọ fún wa pé yóò rí bẹ́ẹ̀ náà sórí ẹniyẹn kò jẹ́ tọ́lẹ́tọ̀ tó ní ẹ̀kọ́ sí ọlọ́wọ́ ọba so bá bá tó wá ní ìdàkejì tí ìṣẹ̀mí ayé le

ọgbọ́dọ̀ mà ipe mi ọlọ́run ọba mú mà sí kó tó di pọ́ ṣẹlẹ̀ sàtọ̀dọ̀ ilé mi ọlọ́run náà ni èmi náà ni èmi náà ni mo dá méjèèjì so àti dáadáa àti àìdá ọlọ́run ọba ló dá so mùsùlùmí tó bá mọ̀rú eléyìí tó ń sin tètè máa ń padà nígbàtí orí bá ṣẹlẹ̀ àbí tábúrú bá ṣẹlẹ̀ sí tètè máa ń padà sọ́dọ̀ ọlọ́run irú ẹniyẹn lámọ̀ pé á ẹni tó ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba tó dá ni àwọn ìṣòro oríṣiríṣi ló ṣẹlẹ̀ sí annabi sallallahu alaihi wasallam káàbùn àìjíra oníjọ́ kan ni òun lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam olóhun wá rí pé ara annabi yí padà yẹn ni pé ojú rẹ̀ òun rí pé kankan ṣe annabi sallallahu alaihi wasallam ara rẹ̀ yí padà òun ò rí bóhun ṣe ma ń rí annabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ olóhun wá bí annabi sẹ́pá àwọn sahaba yí wọ́n gbogbo ṣe sí annabi ni wọ́n ma ń ṣọ́ wọ́n wá bí pé kí ló dé annabi ah ó rí pé ara yín yípadà gangan kí ló so ní ànábì wọn sọ fún pé ní tó ṣẹlẹ̀ ní pé láti jẹta ní tó máa ń wọnú ọmọ ènìyàn tó bá jẹ́ ẹni tó lẹ́dọ̀ ní pé láti jẹta ìfin so náà ni káàbù náà àjíra ọwá jáde lọ ọlọ̀lẹ̀ wọn nǹkan tí ànábì sallallahu alaihi tí ó jẹ gbàtọ́ tó wá tún gbé nǹkan dé tó wá tún bí sókè lẹ́yìn túmọ̀ òun náà ni pé èyí máa pariwo kí tí tí ó bá ń jẹ́ nǹkan tí kò dùnmọ́yàn bá ṣẹlẹ̀ síyàn pàtàkì jùlọ kí ọmọ pariwo fẹ́ni tó bí kò ní nǹkan kan tó lè ṣe lérí ẹ̀ ẹlòmí lè mọ̀ rò pé bọ́yá àwọn kan bẹ̀tán nìkan kan lè ṣe kò sí ẹnìkan kan tó nìkan wá oúnjẹ tó lè ṣe nìyí hùn tó ń ti bẹ́ẹ̀ náà nẹ́bí sọ̀lọ̀ sọ́lá mọ̀ fọkàn sí fóun ní ó mú wá gbàwó tó mú dégà nẹ́bí tó ń bí pé ń bóló ti rí so bí mùsùlùmí bí ṣe máa ń rí náà ni eléyìí ẹni tó bá wá rí báyìí òun lẹni tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́wọ̀n bá rẹ̀ tí kí gbogbo àti nǹkan bá ń ah, ni ìgbà tí nǹkan bá tún yí sọ́nà kejì yóò ní ẹ̀kọ́ pẹ̀lú ọba tó dáa kò pariwo ọlọ́wọ̀n ọba káàkiri ikú àbẹ́ rí nǹkan tó fi ṣe mí sórí eléyìí ó túnmọ̀ sí pé ẹni tí kò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba ni wa min dimni man yudhhir al-adab aw at-ta'addub ma'a Allah nínú nǹkan tí ó tó fi hàn wípé èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba òun náà ni iqtiran aw istithna fi kulli ma yuriduhu kó ma fi al-istithna ipe insha Allah

ńlọkínlọ́la ńlọkínlọ́la ńlọkínlọ́la ẹwà rí tí ó so gbé ẹ̀tán kò sí insha Allah kíran ya mọ̀ pé eléyìí akọ̀lẹ́kọ̀ pẹ̀lú ọba tọ́dá kọ̀lẹ́kọ̀ so irú eléyìí ó mẹ́nu ayà al-Qur'an tí ó bá ní wala taqulanna li shay'in fa'ilu dhalika ghadan illa an yasha Allah olúwa ní wọ́n mìnìyàn ọ gbọ́dọ̀ sọ pé ó ṣe lẹ́yìn ọ̀la àbí lẹ́yìn ìṣẹ́jú tó tí lò tásìkò yẹn ò tí dé illa an yasha Allah àbí kò fi insha Allah ò sí máa fi sí pé insha Allah sórú eléyìí ọlọ́wọ́n bèèrè bẹ́ẹ̀ nìkan kan kódà tí àwọn tí ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí wọ́n ṣáàdì ṣe irú ẹ̀ ọlọ́wọ́n bò sàmójúkò lérí rẹ̀ ó fi ẹ̀kọ́ ó fi dáwà tábọ̀ wálẹ́kọ̀ọ́ nàbíyìí Daud aleyhisselam ní ọjọ́ kan ni ó ń sọ pé Ànábì sallallahu alaihi wasallam ní fún wa níròyìn nínú hadithi o oníjọ́ kan ni Nabiyullahi Daud aleyhisselam ó ní ọwọ́ dìde ọwọ́ ń sọ pé òun ìyàwó ọgọ́rùn sí ni náà ni ní ọwọ́ fi ní

ọlọ́wọ́n bá ó sì sí rọrùn ó tọ gbogbo àwọn ìyàwó rẹ̀ káàkiri lé òrùjọ náà gbé ẹnìkan kan wá lóyún náà àfẹ́yọ̀ kan péré ìgbà tó tó wá bi pé yóò bí ọmọ wá tún bí ni àbọ̀ kan kan kan so láti fi pé bí ṣe gbogbo nǹkan tí bá fẹ́ ṣe jẹ́ kí

irú eléyìí kò bá nínú Islam so láàrọ̀ ọ̀nà tí ti tó máa ń sàfihàn ipé èyàn ní ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run Ọba òun náà ni ijtinabul hasad kí o jìnà sí ẹ̀gàn ìmọ̀ bínú orí tí Ọlọ́run ṣe fún ọmọlàkejì ẹni tí kì bá bínú orí sí ọmọlàkejì irú ẹni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 يجب على الإنسان أن يرضي أن يرضى بها ويعلم أنه من الله لأن الحاسد إذا حسد إنما يرجع حسده إلى خالق النعم ويجب على المسلم أن لا يحسد المنعم أو المنعم عليه لكي يكون من الذين آمن بالله وأسلم لخيره سبحانه وتعالى وقد قال أبو هريرة رضي الله عنه وقال أن رسول الله صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى حذر جميع أمته كما حذر رسول صلى الله عليه وسلم من الحسد قال تبارك وتعالى ومن شر حاسد إذا حسد بمعنى أن الحسد يعني من الأخلاق القبيحة adá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba atọrọ ìkẹ́gẹ̀ ọlọ́wọ́n ọba fún aṣíwájú anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé anábì àwọn sàhábà rẹ̀ kọlọ́wọ́n ọba kí ó fi kẹ́ ikú kárí ara ọ̀nà tí ẹ̀mà fi ń fi ẹ̀kọ́ hàn sọ́lọ́run bí mọ̀ lẹ́kọ́ pẹ̀lú rẹ̀ o òun náà ni kíyàn yọ́nú sí oore tọ́lọ́run bá ṣe fọ́mọ̀lá kejì yàn orí ọlọ́run bá pọ̀ lóríṣiríṣi orí owó orí iyì orí gbajúmọ̀ orí ilé kíkọ́ orí mọ́tò rírà oríṣiríṣiríṣiríṣi náà ló bá máa ṣe fún yàn ni èèyàn gbọ́dọ̀ bínú nǹkan tọ́lọ́wọ́ bá ṣe fún ẹnìkan tí ó ṣe fún ọ àbí ó ti ẹ̀ ṣe fún ọ ò tún bínú kẹ́lú ẹ̀mọ́ nìní tí kò gbọ́dọ̀ sí nínú ṣe sí ẹni tí ó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba torí oore ọlọ́run oore ọlọ́run ọlọ́run náà lè máa ń ṣe fẹ́rú ẹ̀ ẹni tó sì wúlò ṣe fún un sí tí ọmọ túmọ̀ sí náà ni pé wọ́n ń wò pé oore yẹn kò tọ́ sí àbí tó ń wò ní ó le gan kí ọmọ bínú orí tọ́lọ̀ bá ṣe fún ọmọlàkejì yàn kí ní ọmọ dùn sí náà ni ọlọ́run bá ló fi ń ṣọ́ ànẹ́bì sọ̀lọ́ lára ipi aburú láńlá ni kí yàn jẹ ní tí wọ́n bínú orí ọlọ́run wá ní wà nẹ́bì ma Islam ọṣọ́ wa lára ibi ká jìnà sí ẹ̀gàn kọ́dà tí a tí ẹni rẹ̀ bá fẹ́ràn òkúrò títí padà títí padà sọ pé allahumma la khayra illa khayra al-akhirah kí ọlọ́run orí láńlá òun náà ni orí al-qiyamah títí dẹ́mi rẹ̀ padà títí rántí kí ọlọ́run orí ọ̀dọ̀ rẹ̀ lórí tó kọ wá yọnú sí tọ́lọ́run ṣe fẹ́ nìyẹn torí pé kí ni ó ní aya

wọ́n ni àtẹ́dìrí alamin asáìtàl adam asáìtà allallahi fi hikmihi ọmọ pọ́lọ̀n ló ń bínú sí òun lérí ẹjọ́ tó dá bí an na kẹlẹm tọ́rọ̀dọ̀ liman wà torí pé o yọnú sẹ́ni tọ́lọ̀wọ̀n bá ṣúrẹ̀ yẹn fún so o ń bínú sọ́lọ̀wọ̀n pé kọ̀ máa ṣe àdílé yọ lẹ́tọ̀ sí àbí

ẹni Muharram sàbí ẹ Muharram sọ wọ́n di mẹ́sàn lónìí yóò di mẹ́wàá ní ọ̀la sọ́rí àwọn náà lámọ́ ń pariwo tó bá di àsìkò táwọn èèyàn bá ń gba nǹkan máa ń ṣe nǹkan bídáà tó ń gbàwẹ̀ bídáà tó ń sàdúwà bídáà a máa pariwo

káyókáyó kò sínú ẹ̀sìn wa o àwọn àlọ́ nǹkan táwọn èèyàn lọ tí wọ́n dàrú dápọ̀ ara ẹni káyókáyó ẹlòmíì wọ́n kí ní jẹ́ káyókáyó òun ni kéyàn nípò wọ́n wá ṣe sàárà special ní ọ̀la àbí sàárà kan special lónìí kódà ẹlòmíì tó ń sọ ọmọ gbọ́nu rédíò wọ́n ni kẹwàá wẹ̀ kẹwàá létí ró kẹwàá wọ̀ sọ dáadáa lọ́jọ́ lọ́jọ́ ní àtọ́lá yìí yọ́rọ́ o ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ méjì ni bí ó ṣe sí ayọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ náà ni kò sí ìbànújẹ́ lọ́dọ̀ ọ̀la o àwọn kan bẹ àwọn máa ń fi ọjọ́ ọ̀la ṣe ìbànújẹ́ ni àwọn náà làwọn ṣíà àwọn ráfíbọ̀ tó ń pẹ̀lú àwọn ní alubait àwọn máa ń fi ọjọ́ ọ̀la ṣe ìbànújẹ́ ní kan wá ń dùnyàn wọ́n bẹ wọn ò kí làwọn máa ń ṣe nírú ọjọ́ ọ̀la yìí wọ́n mọ̀ sára wọn ládàá tẹ́jẹ́ ọpọ̀ wọn tó wọ́n ní ṣe bẹ́ẹ̀ ó yẹ káwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ nísẹ́ pé tó bá ṣe bẹ́ẹ̀ nísẹ́ yóò rí pé irú ẹ̀sìn oore tó wọ́n ní ṣe bẹ́ẹ̀ Saudi lẹ́gbọ́ tẹ bá dé Sudan lẹ́gbọ́ tẹ bá dé Cairo tó wáyé pálùsúnà bá ní ọ ọ̀rọ̀ kan lẹ́gbọ́ lẹ́nu wọn a máa wọn ṣíyà àwọn ma ń gbé àwọ̀ lóríṣìíríṣìí ni ọ̀tọ̀làwọ̀ tó fi ń lò ní nọ́ọ̀tì tẹ bá dé nọ́ọ̀tì ẹlọ́lẹ̀ òun àwọn ṣẹ́kíṣẹ́kí so tó bá dirú ọjọ́ labáyà wọ́n mọ wọ́de káàkiri wọ́n wọ́n sọ dúdú wọ́n mọ sunkún káàkiri ìlú àwọn ti lọ́rin wọn ti ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn náà ṣe bẹ́ẹ̀ tó apẹ́ tẹ́ ń ṣe

fáwọn èèyàn jẹ yíò ni ó sàn dọ́dọ̀ àwọn bàbá wáyà yìí o omi pẹ́ tó náà bá ń dáná ọjọ́ lánìsìn òun náà ń kọ́ sí àwọn tí wọ́n ń donú sí ikú Hussein so bákan náà àwọn ṣíà àwọn nígbàtẹ́yìn ń donú ẹ̀ẹ́ àwọn ọmọ fún ní sunkún ni ẹwọ àṣejù ẹwọ àṣe ètò so òun ni pé nígbàtẹ́yìn ń donú àwọn sì mọ̀ fún ní sunkún ìyẹn ni pé àwọn méjèèjì náà ń gọ́ wọn gbẹgbági kò sẹ́ntọ́ bá múnà àwọn méjèèjì ẹn tó bá mú náà àwọn ahlu sunna tó ipé ń tá nẹ́bí sallallahu alaihi sọ sọ torí Hussein kò kú lójú ànẹ́bí sallallahu alaihi wasallam táwà nípa ànẹ́bí lóní ẹmọ́ sunkún àbá ànẹ́bí lóní ẹmọ́ yọ yóò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Hussein rárá ọjọ́ Hussein

صلى اللهم انظر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم انظر الذين يجاهدون لإعلاء كلمتك في كل مكان اللهم اكفل أموات المسلمين وارحمهم ونقي من الظنون كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اكفل مؤسس هذا المسجد واغفر له وارحمه وتولى برعاية أسرته يا رب العالمين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة الصالحة وجنب بطانة السوء اللهم أصلحهم واصلح بهم يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار